ipò àlefẹ́ kìtàbíyà yahudiya tàbí nasraniya fóun yìí ti ẹsẹ̀ islam rárá rárá bẹ́ẹ̀ni bófin bá ti ṣe wá tá a bá gbọ́ yìí bó ti ṣe wá kò ní sí nǹkan ṣojú ń bẹ eléyìí afẹ́ lórí pé mùsùlùmá ni mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí àfi tí máa ń ṣojúṣe ojúṣe mùsùlùmí ọ̀nà ní kó ṣẹ̀sìn táǹbà ń forúkọ lásán jẹ́ mùsùlùmí àlè jẹ́ mùsùlùmí torí ẹ̀ tẹ́bá lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tó ṣe é pé gbogbo ojúṣe tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe kò sí ìdí ṣe ọ̀hún nítorí pé òun jẹ́ Ibrahim ọmọ Harun mùsùlùmí lòun àǹtí káfẹ́ ẹ̀ ṣe mùsùlùmí kẹsìrì ni ọ́ nítorí pé ojúṣe tá à ń ṣe ló mú atẹ́kù mùsùlùmí orúkọ lásán ògbéniwọ̀ Islam orúkọ lásán kò gbé ní wàlìjánà ẹni tí a fẹ́ lórúkọ pé mùsùlùmí bìnrin ṣùgbọ́n tá a bá rí pé kìí ṣe sọ́dà awí ọ̀gbọ́ ọlọ́run ọgbà òfin ṣẹ̀rí àníkà kọlẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe torí kó ló wá ní wàlá tó ń síkú bí àìsàn mẹlẹkàwáàbù ẹ má di àwọn kẹfìrí mú níyàwó àwọn ahlul kitab àbùtà rí yẹn yahud àti nasara kò fáàrù làwọn náà ṣùgbọ́n ló ẹlẹ́dàá wa ti àyọkúrò tiwọn nínú àwọn kèfèrí ètò ìṣẹlẹ̀tọ̀ fún apá àlefẹ́ fífẹ́ tá a fẹ́ wọn àti jíjẹ́ dáńjẹ́ alùpùpù àkọ́sọ́ wọn di olùgbàgbọ́ òdodo kèfèrí náà ni wọn lórí kékèfèrí rẹ tọ́jẹ́ náà ni wọn máa bẹ́ẹ̀lì rẹ ọ̀rọ̀ wípé lórí pé a ti gbà pé pọ̀ fẹ́ o wọ́n gbọ́dọ̀ di mùsùlùmí kọ́ tẹ́lẹ̀ ìwà rẹ dáadáa rẹ tó máa ń ṣe sí i ó lè rí kó fi di mùsùlùmí alhamdulilah ṣùgbọ́n gbà tó lọ́wọ́ nípa ọkùnrin yóò ṣẹ́kù lórí ẹ̀sìn rẹ̀ kí ló dé nítorí pé wọ́n rí káǹfààní bẹ́ẹ̀ fún islam torí tó bá bímọ àwọn ọmọ di mùsùlùmí bóńtì ẹ̀jẹ̀ káfíìn lópin ìgbà tí wọn bá ti máa kókò nípa tẹ́rìn mọ́ lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa kìí ṣe lórí àwọn ọmọ lásán òun alára yóò sọ di káfíìn ẹni tó bá ti mọ̀ pé òun lè ṣe é kò síbi tí olúwa ti fún kọfẹ́ alùpùpù lọ́lá lórí kọfẹ́ mùsùlùmí. àyàfó ti síbi tí olúwa ti ṣe ní májẹ̀mú ó sì lè fún alùpùpù àkókò ti mùsùlùmá yóò bẹ lórí kúkúrú rẹ̀ tó máa ń ṣe lórúkọ jésù lóru ìwọ náà máa ti sàásì lù tiẹ̀ lọ́tọ̀ tọmọ tó wà náà lórúkọ olóko ogún lọlọgbìn pàṣẹ tó eléyìí jẹ kó sì jẹ tó bá wà lọ jẹ pé mùsùlùmí lọ fẹ́yàwó lójijì lọ́ba lọ di ara church onádọ̀kan náà àrùn kìtà islam sọ pé kọ̀ọ̀kan lẹ̀ nítorí pé kìí ṣerú àrùn kìtà yìí ni allah nìkan fún onílé ìmọ̀ sẹ́tà ni wọ́n pè ẹni tó fi islam sílẹ̀ ni wọ́n pè lẹ́yìn òkè ẹni tó sì fi islam sílẹ̀ tó bá gbọ́n wá ń lò fún ṣẹ̀ríyà omi tó fọ́ pa nínú hadith abdillah ibn abbas radiyallahu anhuma imam bukhari gbé jáde anabi ni imam bẹsẹlẹ dín náà kò fàkùtìlò ẹni tó bá pa ìsìláàmù dà tó lòun ò sí má ìtumọ̀ rẹ̀ ni ezeke tó bá yí ẹ̀sìn rẹ̀ padà ezeke tó bá fi yahudi yà sílẹ̀ tó ti nà sọ́ra ezeke tó bá fi nà sọ́ra sílẹ̀ tó ti yahudi ezeke tó bá fi màtúsí yà tó di ndókì rárá níta sọ ní kí tó bá fi ìsìláàmù sílẹ̀ tó lóò sí má ìdájọ́ rẹ̀ nìkan pa. òun ò fi ọ̀nà kan náà nì alòkìtà àti Allah àkọ́kọ́ lè fẹ́ káfí ránà ní láti pèlẹ̀ obìnrin mùsùlùmí lọ fẹ́ láti pèlẹ̀ ọ̀padà àwọn tí ọkọ̀ kìí ṣe mùsùlùmí ó lè wọ́n ní tó fẹ́ sí ìyàwó kan lọ tẹ́lẹ̀ kan náà ní wà láyé rẹ̀ tí o ní sínú gbàmísí omi òkú wọn máa tẹ̀lé gbogbo gbà ó lè ó lè ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni kíkà lọ́ wà lọ́nà tó ṣe é pé ẹnìkan ò ní máa yàgbẹ́ lórí ìgbẹ́ nìkan bẹ́ẹ̀ ni Yorùbá máa sọ ìyẹn ni pé mi ń bùkátà láti lọ tó ń lò pé tó ọba lò tèmi náà fẹ́ lò wọn ló sì bùkátà pé ẹ tètè lò torí mi náà fẹ́ lò gbogbo ìṣẹ̀lẹ̀ máa bí gbàmí sí omi òtò oníkálukú wà láyé rẹ̀ bẹ́ẹ̀ la rí lé e àwọn alẹ́ àwọn ìyàwó àtàwọn Muhammad sọlọ́lá àdìsẹ́là tó wá rí. wọ́n ṣe tíra kan wọ́n ya àwòrán ilé ìyàwó kọ̀ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sọlọ́lá àdìsẹ́là àríkí gbogbo àwọn léèyàn súnmọ́ra wọn àmọ́ kálukú pẹ̀lú àpátímẹ́ǹtì jẹ. torí ẹ̀ tó bá fẹ́ fi ìyàwó sójú kan náà ògiri lè jókiri kan náà ṣùgbọ́n kálukú wà ní àpátímẹ́ǹtì jẹ oníjẹ́ pé tọ́lẹ́tì tó ń fẹ́ lò lélẹ́yìn náà fẹ́ lò oníjẹ́ kíchìn tó ń fẹ́ lò lélẹ́yìn náà fẹ́ lò tó kìí fà yí ọ̀bẹ sí rẹ ni. tó kò sì ní jẹ́ pé bọ́yá bẹ́ẹ̀dì ti ọ̀tọ̀ bẹ́ẹ̀dì ti lé náà ọ̀tọ̀ bí ọmọ sẹ́ẹ̀l nínú yàrá kan náà. tó kò sí ń tọ́jú ọbẹ̀ ẹlẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ ó túmọ̀ sí pé tó bá tó bá bọ́ máa ṣe wọ́n rà ń ṣe wọn ò lè fẹ́ yà wò àbí kò ní ah, pásítọ̀tì lọ́dọ̀ àwọn òbí rẹ̀ màmá wa bọ̀ òbí wo ni wọ́n para dáradára yẹn kò sí ń olóbìnrin kò jẹ́ ń tá a lè o kò tó ń tìtorí ó bùkátà kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bá a ti tó ń jẹ lè rí ìgbà tó ṣe gbogbo oúnjẹ gbogbo oúnjẹ iye tó bá ti bùkátà láti ṣe ní kẹmọ ẹnì pé àfúnjẹ aráàlú yóò dín kù ẹ tó rí i pé ẹnṣẹ oúnjẹ ju bó ti ṣe yẹ lọ agolo mẹ́rin ló béèrè gbàtó sí pé agolo mẹ́ta ti tó ẹ wá rí i pé oúnjẹ fúnra rẹ̀ agolo mẹ́rin ẹ sọ di mẹ́ta ẹ tó rí i pé oúnjẹ aráàlú ẹ sọ mẹ́ta di méjì ẹ rí i pé inṣàlá ẹ̀kọ́ tí ọkọ yọkọ kí ẹ̀kọ́ lè ra o nítorí kí wọ́n tẹ̀lé ẹ̀rá rẹ̀ ẹ̀ ní fẹ́yàwó láyé yìí nù. kò sí màláìka ó pè èèyàn ló ní tiẹ̀ àwọn ọkùnrin jẹ́ ní tiwa. tòótọ́ ìgbà tí wàá lè ní sùúrù pẹ̀sẹ̀ sí i omi ìkìkẹ́ fẹ́yàwó torí ẹ̀dá kan máa bí àwọn ọkùnrin tó wá fẹ́ fẹ́yàwó. bóòlù ti ní sùúrù. àwọn ẹ̀tọ́ bá wa náà bóòlù ẹ̀ mọ̀ọ́rẹ́ yín sí. tó sùúrù lẹ́ wọ́n ní ah, ẹ máa bínú o ẹ sọ fún pé máa lọ ọlọ́run sọ pọ̀ ní ìfọ̀mà wa. torí kẹ́ni tí bá ti máa bínú gbogbo nǹkan náà máa ń bàjẹ́ gbogbo táwọn èèyàn máa mú mára kò ní lè mú kàkà mára ẹ sì máa tó tẹ kó kọ ọmọ yín fún lẹ́lẹ́nu ọ̀rọ̀ tó bá ti kọ ọmọ fún tán bàbá kan wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan wá ní ah, ẹkùn mọ́lá náà bàbá wa sọ wípé àbí mùtù wọn á rí kí ni tùmọ̀rọ̀ yìí wọ́n ní ẹkùn lánàá lópin ìgbà tó ọba sì fọmọ kọkọ wọ́n ní wọ́n máa rẹ ẹkùn ni ọ tó ọba ti fọmọ fún ọgbà pé mùtù ni ọ torí pé ọ̀rọ̀ rẹ̀ dámọ̀ kankan má tó ìgbà tẹ lẹ́nu ọ̀rọ̀ mi ẹ gbìyànjú láti rí i pé ẹni tẹ́ fẹ́ fọmọ fún ó lámùmárò ó ní sùúrù ọ̀nà àmúmára kò ní sùúrù wàhálà lásán yìí tó bá ti délẹ̀ tán ẹnu yóò ní kàmá òpin rẹ̀ lọ́wọ́ lọ́mọ rẹ̀ ránṣẹ́ sí wa tó ilé ìjẹba wọn ní obìnrin táwọn fẹ́ yóò sì wà wù tó bá tọrọ àforíjì táwọn bá foríjì ìwà náà ló tún padà wù tó tó ń ti tó táwọn fi lè fáwọn ọkọ lẹ tó tó ń ti torí rárá rárá tó bá kó tó ń ti torí ajẹ́ kó tó ń ti torí tó lówó fi pọ̀ wọ́n náà lẹ́rù rẹ̀. tó wọn náà mọ àbọ̀ ọ̀daràn ẹsẹ̀ fúru wa ẹsẹ̀ fúru wa tó ń ṣe ń gbogbo wa. yẹbi àwọn ọ̀rọ̀ àtọ́lẹ̀ òde mọ́wù. tí wọn náà máa bèèrè ń gbogbo wa fẹ́ èyàn tọrọ àforíjì èyàn kò ní ṣe má yóò tún padà lẹ̀. ìtúgbò olóńgbò. eléyìí túmọ̀ sí pé àwọn gbogbo ńlá ṣe rí nù téèyàn bá ti láàmú mara téèyàn bá farada kọ́mọ lè fẹ́yàwó kọ́mọ ti fi hàn. Òtẹ̀ tún níyàwó rí òun ṣe ń tọrọ àforíjì yóò tí kò tí ó sọ fún ọ pé òun tọrọ àforíjì tó yọ fìlà lórí ẹjọ́ ńlá. Ìjọba fẹ́ ṣe kó sí. Ìtújọ́ òwú rẹ bá fẹ́ dàbọ̀dà. Ìwọ́n tún á níyàwó rí ọ̀tún á ní tó lè lé torí ẹ̀ tó bá kó àgbákò lẹ́yìn obìnrin rí ó kò sí wọ́n ní ẹni tó ti fọyàwó wọ́n á sàlàyé fún yàwó pé lábẹ́ òfin ṣẹ́ríyà lásán ti fọ́ tó ti parí àìjà kọ́ máa lọ lóko torí pé a ti dàjòjì báyìí ọ̀hún sọ fún ọjọ́ padà ó ti ẹ̀jẹ̀ kíkà ẹ̀yọ̀ kan àbí kíkà ti ẹ̀sìn pé mẹ́ta máa lọ lọ́wọ́ nìkẹ́ni wọ́n ti débi tó ń kù sí ó lè léwọ̀n bẹ́ẹ̀ láti ṣerú eléyìí ọ̀dájú sẹ́ni tá a bá lè mú Allahu azza wa jalla lábẹ́ torí lè ti jágbá rẹ̀ lọ. tó o bá ní sípàtì kúkú ló fi lè ó ṣe ṣe kẹ́nìkan nu tó o ti gbẹ́jọ lọ yóò bá sì ní sẹ́nìkan bá pẹ́ sí yàn lọ èèyàn pọ̀ jùlọ ni pé ló ti pọ̀ jùlọ wọ́n máa tọ́gbọ́n pẹ́rù jẹ fún lè o. títí tó fi fi lélẹ̀ ẹ̀rọ tó bá jẹ́ lè ti yín ni tó bá jẹ́ lè ti yín ni ẹ ti kọ́kọ́ kókó lè o yọ lọ náà ni ẹ̀yin lórí lè o bí o ti lọ àmọ́ ẹjọ́ ẹgbẹ́ jẹ́ ọmọ wíwà làbà òsì yẹn o torí ó sọ pé bí wọ́n á bá yín bẹ̀. sẹ́ni tí o bá ti ní má ẹ fún six months ọláyọ̀ ti lé ẹ lẹ̀ náà tí o bá bá ti lẹ̀ kí ni bẹ́ẹ̀ torí kí ẹ má bàa lóko èèyàn lọ́rùn ẹ fọkọ̀ sẹ́ẹ̀lì sílé. àwọn ẹni tó bá ra lé wọ́n padà máa lé fún bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك Àwọn nítorá ìṣẹ̀lẹ̀ ń kọ síra ní ṣàlà ọ̀nà Rìgbẹ́sì lè ta, a rí níwà àwọn ọmọ ìyá tí wọ́n ní ìgbẹ́sì ní pé àwọn ọmọ ìyá. Èyí ni gbogbo anáà Ẹ àkọ́kọ́ ni pé àti gbogbo ara máa tó ká máa ṣe English torí Yorùbá làwà òyìnbó kìnnì òyìnbó ìṣèdè ìṣúra wọ́n ní wàá mú lẹ́rú púpọ̀ torí pé èdè tí wọ́n làwọn fi ṣe báyìí wọ́n tà sí ti díẹ̀ ní òkun kí ló dé tó fi jẹ́ pé ní ọ̀dọ̀ tiwa nílùú tiwa èdè tiwa ọ̀jọ̀ àwa lójú. Ṣèjì nìkan fi máa ń túmọ̀ àwọn bíra ẹ̀sìn Yorùbá. Ẹ̀rí fáwọn ẹni tí ò gbọ́ lárúbá dáadáa tí wọ́n ti ń fún àwọn èèyàn lẹ́sìn. Wọ́n máa kọ́kọ́ lọ ka translation yẹn ní English. Wọ́n máa fẹ́ pé sí Yorùbá yóò dìtẹ̀. Báwo yẹn pé pé bá sọ̀rọ̀ Yorùbá ni wọ́n.

wọ́n ní kò sómi ìnira fún gbogbo àwọn àjọ kan àlòmọ̀ tó ṣe pé èdè tí wọn ò ṣe ti bára wọn sọ̀rọ̀ èdè méjì ni wọ́n mọ̀ lò àní láti ilé ìjẹ́bù tó. Àwọn a fi wọ́n lè sáré dáadáa fún ìgbà náà. Àwọn ọmọ